lọ́jọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wáyé kẹ̀nẹ́lá lùbáríkà royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ní tí bá wù wá lójú nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣẹ́kù abdulfata ìsàwòmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له دعو لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه لين باتي أدعو قف ولا وضع في أطرى الصلاة فوق النبي محمد صلى الله عليه وآله وسلم. sallam àbẹ̀lẹ̀ wọn kò fi àsọ̀látò tí النبي tọrọ yìí kò النبي kárí gbogbo àwọn sàhábà nábì kò fi kárí gbogbo àwọn ará ilé ànábì àwọn ìyàwó rẹ̀ gbogbo àwọn tí ó ń tẹ̀lé ìlànà nábì tó fi dọ́jọ́ gbéǹde alkiyama àbẹ̀lẹ̀ kí ó fi kẹtí a yìí kò fi kárí wọn. gbogbo àwọn tí a ń gbé ètò àdéhùn yóò sọ̀rọ̀ أكيد أقول والسلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé ní ìjẹ́jọ́ pé bí ìnìlá ní òní ọ̀rọ̀ nípa àlá òun náà ni a fẹ́ máa gbé yẹ̀wò so àlá inú nǹkan tí ó yẹ kí ẹni tó bá ń jẹ́ mùsùlùmí tí kò gbọdọ̀ mọ́ mọ̀ nípa rẹ̀ náà ni ọ̀rọ̀ àlá tí kò gbọdọ̀ mọ́ yé èèyàn kódà ọmọ èèyàn gan ní tó bá ń jọ́ mi èèyàn torí pé kí ni kẹ́ tó ṣe pé gbogbo ọmọ ènìyàn náà ni mo ń ṣẹlẹ̀ sí so kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe ojoojúmọ́ náà ni yóò sì máa ṣẹlẹ̀ sí èèyàn ó túmọ̀ sí pé nǹkan tó ṣe pé èèyàn gbọ́dọ̀ mọ̀ tí ń jẹ́ òkodoro nípa rẹ̀ iná ni nítorí pé ẹlòmíì ìgbésí ayé rẹ̀ àlá ni ò jẹ́ kó gbádùn tó pé àlá ló ṣe àkóbá àlámọ̀rí ayé rẹ̀ so ẹlòmíì ti torí àlá ó ti sọ àwọn tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ó sì sọ wọ́n dọ̀tá rẹ̀ ẹlòmíì torí àlá ó ti bà ẹbí jẹ́ ó ti bara jẹ́ ó ti jákun ẹbí látara àlá sẹlẹ̀míì ti lọ lè yọra rẹ̀ kú níbi tó ń jẹ́ àyè oríire nítorí àlá sẹlẹ̀míì ti lọ lè kíra rẹ̀ bọ àyè wàhálà kódà lómi kú ní ẹ̀sìn òdodo ẹ̀sìn òdodo ànàwọ̀ ẹ̀sìn tó ṣe pé òun ni yọ́ là láyé ni yọ́ là níjọba ìnà kìyàmà ó sì kú mbẹ́ torí àlá tòun náà ni ó fi ṣe kókó gan kí ẹni tó bá jẹ́ mùsùlùmí pàtàkì jùlọ òkú mọ̀ nípa pé kí ni àlá ń ṣe nínú ìgbésí ayé wa kí ni àlá ń ṣe nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa. nam ẹ jẹ́ kí ká wò kí ni nǹkan tí a gbọ́yé nínú ẹ̀sìn nípa àlá àkọ́kọ́ náà kí ni ń jẹ́ àlá ṣe lọ́dọ̀ àwọn lárúbáwá tó bá ní àlá so ó jẹ́ bí nǹkan méjì wọ́n pè kan ní arọ́hìyà arọ́hìyà àlánà jẹ́ báyìí wọ́n tún máa pè ní alḥulmu àlánà ni so àmọ́ tún yàtọ̀ tọ̀ síra wọn so tí a bá ń dédé bọ̀ wá á padà máa rí so tí lárúbá máa pè ní rọ́ṣíà ó yàtọ̀ torí Ànábì sallallahu alaihi wasallam sọ pé rọ́ṣíà as من الله والحلم من الشيطان سبحان النبي صلى الله عليه وسلم حلم نسمي على ننجبه so ẹnìkan ni pé balagal ẹ̀ṣtìlám ó ti dépò àlálélá ẹni pé tọmọ bá balaga níjẹ báwọn tọmọ ti dé èjì pé ọlọ́run bá ẹ̀sìn ti age of puberty pé tọ̀ ẹ̀sìn ti wọ̀ ọlọ́run o ó ti kú lọ́mọ arúgbó o ó ti kú lọ́mọ kékeré o ó ti mature age of maturity so ara nǹkan tó wọn fi ń mà aláìwà mẹ́ sunu làwọn afọwà ní pé bálaga lẹ́sọ̀lù ọmọ yẹn ti dé ògóńgó àlá náà làwọn wà mọ́ ni pé ó bàlágà ó bàlágà so arúhìá anábì ní arúhìá sọ́ọ̀lìhà anábì ní tí ń jẹ́ rúhìá yẹn ni pé àlá tó dáa mina Allah àtọ̀dọ̀ ọlọ́run nìyẹn ti máa ń wá wàlẹ́sọ̀lù àwọn àlá burúkú wọn pè ní ṣùlù mínà ṣaitan anábì ní àtòjò ìṣù ní ti máa wá bí mo fẹ́ ló mẹ́ẹ̀ nìyẹn tó ká fi mọ̀ pé ọ̀tọ̀ ni rọ́ṣíà ọ̀tọ̀ ni àlá àmọ́tọ́ bá ní àlá wa huwa ma yara'u shakhsun fi manamihi nínú nìkan tí èèyàn ó rí nígbà tó bá sùn ṣẹlẹ̀ àwọn afáàmọ́ ṣàlàyé pé lára táfi mọ iye ọlọ́wọ́n ọba tó wà fọ́pọ̀ táfi mọ̀ pé ọlọ́wọ́n ọba tó bí oníwà ọlọ́run bá sọ pé nínú àwọn àmì òun ọlọ́run òun náà ni manamukum fil layli wan nahar olúwa ní nínú àwọn àmì tí mi ọlọ́run ọba tí mo ṣe tó yẹ pé ti máa dá mi mà pé áá ah, ah, lágbára ọlọ́run ọba mà tóbi o òun náà níbi oorun subhanallah ẹ̀rí kò sí ní ẹ̀ṣẹ̀ lè rò kó kàǹkà kó tó olúwa ní ọmọ ayatihi manamukum bil-layli wan-nahari wabtigha'ukum min fadlihi inna fi dhalika la-ayatin liqawmin yasma'un nù suratu Rum àyà tìǹkìrì ọlọ́ni lára àmú àmì tẹ́fì mọ̀ pé àà náà bá máa tóbi o òní manamukum bil-layli orun tẹ́ mọ́ ń sùn lóru yẹn wan-nahari tó orun ọ̀sán tẹ́ mọ́ ń sùn ẹni kí bọ́mì yẹn fi mọ́ ń sùn lọ ẹ̀rí omi yìí ó sì yọ adàbí ẹni tó kú ẹni yìí sùn kí ni mo tó wà láyé kò ṣe é ṣe tí wọlá náà ni ẹni tó bá ti sùn ẹni ó ní oorun ní máa ń gba ti tọwọ́ ọmọdé àtàgbàlagbà náà kò sí ọwọ́ níbẹ̀ oorun ní máa ń gba tọwọ́ ẹni tó bá tọwọ́ mi ènìyàn ni wọ́n bá pè oorun òun ní máa ń gba tọwọ́ mi ènìyàn so oríṣiríṣi ilẹ̀ wa rí ní oorun tẹlẹmí subhanallah tẹlẹmí bá sùn ẹ mọ̀ pé ah ah léyìí ò tiẹ̀ sí nítòsí mọ́ yányán so ti ń jẹ́ pé oorun ọlọ́run ní àmì ni ẹ̀rí ẹni tó tóbi tí ni mo lágbára mo lóògùn mo ṣe kan mo níná ń kàlí mo ẹ̀jẹ̀ ó sùn tó bá ti sùn ní ìsìnkàn tán ẹwà òun náà kọ́ yìí tóbi lẹ́sìn mọ̀ pọ́ mi yàn jẹ́ nǹkan kan wàláhì wàláhì mi yàn jẹ́ nǹkan kan mi ní agbára kankan àfi tí wọn bá ń tọrọ àwa jẹ náà ló kù àbí ẹni tí bá ń gbẹ̀tàn jẹ fún rẹ̀ tí wọ́n ń tàn án tóun náà ti ń gbẹ̀tàn jẹ sàmọ́ nínú jìnlẹ̀jìnlẹ̀ ọkàn tiẹ̀ náà ọmọ ènìyàn mọ̀ kí wà láì wọ́n tàn wọ́n yìí tí wọ́n ní kò síbò ṣe tó kò síbò ṣe bì ṣe bó ń sùn àbò ló wá tó bó ń sùn wọ́n tó sùn tó yẹ pé ó rè bọ́ lórí bẹ́ẹ̀dì ẹlòmí ọjà bọ́ tòun tòun dìde padà wọ́n mọ̀ yí kí lọ́tún ló sì wọ́n náà nù àbí tí kò da sọ gbọ́dọ̀ tó yẹn lẹ̀ lára rẹ̀ ṣé ó jẹ́ nǹkan kan nu ọlọ́run ní pé bẹ́ẹ̀ sí mọ́ ń sùn lọ́tọ́ bẹ́ẹ̀ sí mọ́ ń sùn lóru àmì ńláńlá ni sọ ìyẹn ni pé inú àwọn àmì ọlọ́run tí wọ́n fi máa ń mọ ọlọ́run pé eh, ọlọ́run ọlọ́run ló tóbi òun ni oorun tó ń kálukú máa ń sùn bẹ̀rẹ̀ yóò ti wọ̀ pọ́ mi èèyàn mọ̀ kankan so kọ́ọ̀bì Abubakar ibn al-Arabi kọ́ọ̀bì Abubakar ibn al-Arabi al-Arabi al-Arabi ni o rahimahullah òun nígbà tó ń ṣàlàyé ní ti ń jẹ́ Allah ó ní arru'ya idrakatun khalaqa Allahu fi qalbil insan ó ní òun náà ní àwọn nǹkan kankan tó ṣe pé ó máa ń ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn olúwọba lọ dá sínú ọkàn rẹ̀ ẹ̀dẹ́ ènìyàn ẹni pé Allah ti máa ń wá yẹn inú ọkàn mi ènìyàn inú ọlọ́wọ́ bá dá sí àti inú ọkàn yẹn ló ti wá máa wá wá aláyẹ̀dì mọ́làkín àmọ́ wá látọwọ́ màláíkà tó ṣe pé àlá tí yẹn bá lá tó ṣe pé ṣé mọ̀ àwọn màláíkà súnmọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ làwọn màláíkà àwọn àlùjànnú náà wọ́n súnmọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ àwọn ṣayatín wọ́n súnmọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ wọ́n rí pé ọlọ́run sọ pé ẹ̀ẹ́dẹ́ gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn illa ladayhi raqibun ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid so kò sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kan ń bẹ láyé yàtí kó jẹ́ pé ó ní màláíkà méjì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ làwọn kan mẹ́rin tó pé ó tún yàtọ̀ náà tó ṣe pé àwọn ìwé tó ń jẹ́ hafaza àwọn tó tún máa ń ṣọ́yàn àwọn mímẹ́ tó pé máa ń bẹ pẹ̀lú yàn so bẹ́ẹ̀ náà ni níbi oorun sísùn àwọn màláíkà kan tó ṣe pé àwọn ni wọ́n máa ń lọlẹ̀ ń darí àlá yẹn so àwọn ṣaitan àbáwọn àlejò nígbà míì tó bá ti sùn wọ́n dé síyàn so wọ́n mọ̀ wá ṣe oríṣiríṣi nípa àlá tíyàn bá ńlá bí ah, alqadi abubakar ibnu al-Arabi báwọn ṣe ṣàlàyé nǹkan tí ń jẹ́ Allah iná ni eléyìí náà ibnu al-Athir bàbá oní tàríkì yẹn náà òun ni pé ar-ru'ya wal-hulm tó méjèèjì làwọn kó àpapọ̀ wọ́n ṣe rí àlá tá a sọ lẹ́ẹ̀kan aláàrẹ àti aláàbú olóńpẹ̀ ní ar-ru'ya àti hulm wọ́n ní ibaratun amman yara'u an-na'im fi nawmihi òun náà nìkan tó mi ni yóò rí lójú oorun ẹni tó bá sùn ní orí èyí dúró kéèyàn ní kọmọsùn kan náà lálà wọn lòun sí ìrànlọ́nà ìrànlọ́nà níjẹba àwọn tó bá níyàn lálà ẹ̀hẹ́n àmọ́ pé o sùn wọn ní í ṣe ìrànlọ́nà wọn ti kàtàkàtà ìyẹn ni kó ti jí níbi bẹ̀bẹ̀ rẹ̀ rìn so kọ́lẹ̀ lómi yẹn tẹ́ bá jí tán yóò ti mọ dìde kọ́lẹ̀ àwọn ọ̀dà yẹn lórí tó wọ́n sọ kótókótó so ń tí wọ́n ní àìbára tó náà mẹ́yà ọ̀rọ̀ òun náà mú fi náà mi aláníkan tí yẹn máa rí lójú oorun láàkín ṣùgbọ́n gọ́lẹ̀bẹ̀tì rúṣìá aláàmẹ́yà ọ̀rọ̀ òun mi nàìjíríà wà ṣẹ́yìn alhassan tó bá ti ní àlá ọ̀pọ̀lọpọ̀ tó máa ń lò fún ni pé tí yẹn bá rí àlá tó dùn mọ́ yàn nǹkan tó dáa lójú oorun so ṣe rí àdáwò bá wa ní àwùjọ wa yìí débi pé àwọn èèyàn ti bà tàwọn èèyàn jẹ́ gan wàláhì wọ́n bà tàwọn èèyàn jẹ́ spiritually ní ẹ̀sìn ní ìmọ̀ ọlọ́run àwọn èèyàn bà tàwọn èèyàn jẹ́ ní ìbàjẹ́ ẹ̀sìn ara ààyè tí wọ́n bàjẹ́ lára tó ń bàjẹ́ lára àwọn èèyàn ní ọ̀rọ̀ aláì ọ̀lọ́ èrè ní òlá láàárẹ̀ subhanallah aláàárẹ̀ tí islam ń rí pé aláàárẹ̀ ní wọ́n tó kọ́ àgbákòbá pé ah aláàbúlọ́lá yìí aláàbúlọ́lá yìí tó ah tó má padà débẹ̀ dákun kí ọlá làákún kọ́lé láńlá àá síbi dáadáa ni náà ni kéèyàn jí lójú oorun kọ́ lálàkún kọ́lé dáadáa ni èèyàn lálàkún mọ wọṣọ tó tó dáadáa ni dáadáa ni so àmọ́ lóde òní yìí wọ́n ní ha wọ́n rin àkísà nù tó bá tó ní òun wọṣọ àkísà lójú oorun tó ní ah ya wèrè nù ìwé náà fẹ́ kó ṣe ń so bó ṣe wà mọ̀ káàkiri nìyẹn bó ṣe mọ̀ ṣe wàhálà káàkiri àfi kó jẹ́ pé ẹ̀sìn ọlọ́run bá yéèyàn àfi kí súnà nàbì sallallahu alaihi wasallam kó yé ọ gbogbo àwọn àfọwòpùrọ́ àfọwòpùrọ́ nínú mùsùlùmí àti nínú ẹ̀sìn míì náà ó rí wọn já tó bá tẹ̀sí rí ti mùsùlùmí já èwo ló kù tó ní rí já mọ́ àwọn àfọwòpùrọ́ yẹn wọ́n kún sí rédíò bá mú wọ́n kún sí social media bá mú ṣe pé irọ́ irọ́ irọ́ àwa àwa àwa afálàlá ni àmàlà tú irọ́ pẹ̀lú gọ́lọ́run á di ibẹ̀ dákun ìyẹn jẹun lójú oorun ẹni wàhálà ni ó tó lébi ń pa òun lójú oorun wàhálà ni èwo ah, lẹ fẹ́ kó ṣe ń bẹ̀ tó náà ló fi yẹ kó yàn lọ lè gbọ́ ẹ̀sìn yẹn yé tí yẹn ti gbẹ́sìn yé tọ́rọ̀ yí ọ ọ̀rọ̀ àjà lójú oorun wàhálà ni ọ̀tajà lójú oorun wàhálà ni àá ah, ah. tó gbọ́dọ̀ nǹkan yìí ẹ̀ kéèyàn oríṣẹ́ lójú oorun ó ní áá wàhálà ni wọ́n tún ní àkọ́rọ̀ àwọn tó wá síwá sẹ́yìn rí tó ní ah! wàhálà náà tún ní àbá so afikẹ́sìn ọlọ́run kó yéèyàn náà ni náà lè ní ó fi ṣe ni náà lè ní ó fi bọ́ lọ wàhálà ọba wá pàdé yẹn lójú oorun ẹ̀rẹ́ ìrìnsíra yín lójú oorun wa tẹnìkan wàhálà náà ó tún sí fún ọ kọ́rọ̀ kọ́ wá jẹ́ pé wà sí bàbá rẹ̀ ike mo ti wá pàdé lábẹ́ mi mo rẹ̀ ni àwa dì mọ́ra ó ní ha ṣògbóró àwọn nǹkan yìí àfi kí èèyàn jòkó jẹ́ kẹsàn-án ọlọ́run bá kó yéèyàn kí èèyàn ní mo sì wá ra lẹ̀ mo sì kọ́lé lójú oorun ìgbà mo jí báyà á ah! àti mo sì wá bá owó bá mú lápò mi mo á di olówó so gbogbo ẹ̀ bírígìnì là á débẹ̀ so nǹkan nǹkan yìí náà ló fi ṣe kókó kéèyàn gbọ́ nǹkan tí à ń pè ní àlá kó yéèyàn لترى فأمي إن شاء الله يعني عبارة كلها تنجي عبارة عن الدراك بالبصر الأشياء الظائرة والمحسوسة أو بالبصيرة ولما نكين يوري أوان ككا لجور كشكو ينكين يوهان سيوباي تفتوري بي أ كني ري àbí kó jẹ pé ó filẹ̀ أو ò ní rí ọkàn máa filẹ̀ tó ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so èyí ike orí nǹkan yẹn lójú ibi kéèyàn orí pé bí àwọn àpèjúwe tí mo wá lẹ̀ kàn yẹn rí pé òun kọ́lé tó ṣẹ́rí pé wẹ́n nìyẹn òun kò rí léhùn gẹ́gẹ́ báyìí èyí kéèyàn wá ní pé ah mo lówó kọkàn mọ́ pé odò lówó náà nìkan pé orí pé odò lówó tó màṣúṣà nìyẹn kàn sílẹ̀ ni gbúdọ̀ àwọn nǹkan yìí àlánà ni ń jẹ́ ṣẹ́rí àwọn mùsùlùmí tí a bá fẹ́ ṣàlàyé nǹkan kan tí nǹkan yẹn bá ti lọ́pọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó àkọ́kọ́ wà lọ pé ǹjẹ́ Qur'an ti ẹ̀ dá sọ́rọ̀ yìí ǹjẹ́ hadith anabi dá sí ǹjẹ́ àwọn sàhábà tí wọ́n dá sí so bí tí àkọ́kọ́ mọ̀ ń sọ lórí ọ̀rọ̀ wa nìyẹn al-Qur'an ṣé ó dá sí yìí tí à ń pè ní àlá ń sọ̀rọ̀ parẹ̀ yìí àbíkọ́ dá sí Qur'an dá sí Qur'an dá sí so nípa ọ̀rọ̀ nàbí Allah Ibrahim ìtàn tá a ti mọ gbọ́ ní gbogbo wa láti gbọ́n tí wọ́n lọ́pọ̀lọpọ̀ gbà náà máa ń sọ pàtàkì jùlọ tó bá ti di àsìkò iléyá ṣòro táwọn yẹn bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹran iléyá pípa kò sí wọ́n mọ sáwọn ọ̀rọ̀ lọ́ ìtàn yẹn papọ̀ mọ́ ọ̀rọ̀ nàbí ọlọ́hi Ibrahim tí ọlọ́wọ́ bá ní ó sọ̀rọ̀ yìí nínú Al-Qur'an nínú Suratu Safat láti one oh two sí one oh five ọlọ́wọ́ bá ní walamma a'udhu billahi minash shaitanir قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبتي افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ولما أسلم وتلوا للجبين وناديناه يا إبراهيم قد صدقت رحية إنا كذلك نجزي المحسن sinin sọlọ́ wọn bá ń sọ nípa ọ̀rọ̀ anábì Ibrahim wípé ńgbà tí anábì Ibrahim tó bí ọmọ tán tọmọ yẹn di pé ó ti wá dàgbà ó ti tó mú jáde ní ọlọ́run bá wá pè anábì Ibrahim wípé ọmọ yìí o lójú oorun gangan ni lójú oorun ọlàlà anábì Ibrahim lálà pé ọmọ yìí o mo pa ọmọ yìí ọlọ́run lè pa ọmọ yẹn yẹn pé dú. Ismail kí ni kàn fẹ́ kó yé wa ń bì ṣé rí àwọn anábì ọlọ́wọ́n ọba àbí kí n sọ pé Allah ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní ìpele àwọn alákànmẹ́ tó ṣe pé inú àwọn ẹ̀dẹ́ ènìyàn náà ni àbáwọn ẹ̀yìn ènìyàn wọn tó jẹ́ ẹni ẹ̀ṣà yẹn làwọn anábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run àwọn anábì ọlọ́run tó bá ti lálàá àlá tiwọn àṣẹ ọlọ́run ni àṣẹ ọlọ́run làlá òun sì pa ọmọ òun lójú oorun ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run pa aláṣẹ pé lọ́lẹ̀ pa ọmọ yẹn nìyẹn tó tó ti yí àwọn nìyẹn tòun táwọn bá ti lára lójú oorun àṣẹ ọlọ́run nù náà ló fi ní inni ara ya bunayya inni ara fil manam anni adbahuk kí mo lálàá pé lójú lójú bí tó mo ti sùn náà ni mo ti rí pé mo sì dú ọ fanzur madha tara kí ni wọ́n máa yírí sí ọmọ náà ti mọ̀ pé àṣẹ ọlọ́run nù وني قال يا أبتي افعل ما تؤمر أجري أوتي ما كوي عفينه ntí nti won kò se yẹn ọyá tètè se. so ẹ wà nígbà tó wáyá ọlọ́wọ́n ni kọ́dí ti mu òdodo yìí ṣẹ ó mú o aláyẹn ó sì O si ọ̀sọ́dòdodo ó mú ṣẹ so ayé àkọ́kọ́ nì tọ́lọ̀ ti sọ̀rọ̀ nípa àlá nípa nàbí lọ Ibrahim so bákan Quran sọ nípa àlá يقع نبي الله يوسف طبعا قالوا أي يعني هنا يراني إذ قال يوسف الأدي يا أبتي إني رأيت في المنام إني رأيت أحد عشر كوكبا إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وني أه موري لجون وغامي نبي الله يوسف لو صبيه mo rí i pé lójú oorun mo rí ìràwọ̀ mọ́kànlá mo rí oòrùn àti òṣùpá gbogbo wọn sì tẹríba fún mi ẹni pé ìràwọ̀ tẹríba mọ́kànlá oòrùn náà tẹríba àti òṣùpá so nínú tó ń rí lójú oorun nìyẹn so gbà tó wáyá nítorí lójú oorun yẹn kí ni yẹn sì padà wá ṣẹlẹ̀ so ìyẹn wá ṣẹlẹ̀ nígbà nínú súra Yusuf yẹn náà ni báwo lè wo àyà ọgọ́rùn wọn alọ́ni wa rafa'a abawayhi ala al-arsh wa kharru lahu sujadan yẹn ni pé anabi Yusuf bàtí bàbá rẹ̀ dé tọ́wọ́ bá ní mísírọ̀ tó ti dọ́lọ́lá tán ó wá gbé bàbá rẹ̀ sórí àga pé so wa kharru lahu sujadan gbogbo ọba lọ́lẹ̀ ọforí kalẹ̀ wọ́n tẹríba fún anabi Yusuf wọ́n tẹ́ríba wọ́n ti kọ̀kọ́ tẹ́ kọ̀kọ̀rọ̀ ọ̀forí kalẹ̀ fọ́nẹ́bí Yusuf bí bí tafsir ṣe gbé wá ní méjèèjì náà ni méjèèjì náà ni sujud títẹ̀ forí kalẹ̀ qala hadha ta'wilu ruhyaya hmm, ànábì Yusuf wa ni hmm, hmm, ìtumọ̀ aláàmì ìtumọ̀ láńjọ́ sí rẹ̀ o min qabl qad ja'alaha rabbi haqqan rí mana sidqan ọlọ́run sì sọ ọ́ fún mi yẹn ni pé àlá àwọn ànábì ọlọ́wọ̀n ọba òdodo ní máa ń dì tí wọ́n mi ènìyàn àìmọ́ ìgbà tó ti sọ ààrẹ nù tó ti kó bára rẹ tó ti kóra rẹ sí jìyàn ìzì fìtínà èké àlá rẹ máa ń sẹ́ni o àlá rẹ máa ń sẹ́ gbogbo àlá rẹ oṣù àmọ̀ ọ̀sẹ̀ wọ́n já ànábì ọlọ́run wọ́n ti sà ànábì ọlọ́run kọ́lẹ̀ ń tọ́ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run gbogbo àlá rẹ ní ọmọ ẹ̀ṣẹ̀ àwọn ànábì ọlọ́run àlá kọ̀ọ̀kan náà ní ọmọ ẹ̀ṣẹ̀ àwọn ànábì ọlọ́run ní gbogbo àlá ní ara nǹkan tí mo tó ń sọ̀rọ̀ tí màá padà wá bẹ́ẹ̀ nìyẹn tànàbí yusuf yẹn anábì wa sallallahu alayhi wa sallam ọlọ́run sọ̀rọ̀ suratul fatih ayah twenty seven laqad sadaqa allahu rasulahu ruhiya bilhaq لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون قلوا أني أعتقد أجيو الله وباس الصدودو الرحية alátànàbí láyẹn bilhag ó sì dòdòdó latadkhulunna al-masjid al-haram ẹ wọ mọ́sálásí kàábà insha allah tulu ọba fẹ́ aminin ẹni fọkànbalẹ̀ lẹ́fi wọlé yẹn muhalliqin lẹ́ntẹ́sì fáwọrí yín ọmọkọ́sìrín àwọn ní ó sì gé irun wọn la takhafun kódà kò ní sí payà fún yín so ó sì padà ṣẹlẹ̀ sí anabi sallallahu alaihi wasallam anabi wọ anabi lálàá fáwọn ọmọ mọ́kà so ó sì padà ṣẹlẹ̀ ní àwọn mufatishu mọ́kà anabi padà wọ mọ́kà so pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú pẹ̀lú agbára pẹ̀lú iyì so kí ni afẹ́ lóun lélẹ̀ yìí mo náà ní kíkà fi lérí pé inú alukur'an olùwọ́ bá dá sí alukur'an dá sí ọ̀rọ̀ àlá so tábà wọnú hadisi náà ní hadisi anabi sallallahu alaihi a mọ̀ rí àwọn ọ̀nà oríṣiríṣi tí àdéhùn ànábì náà fi dá sí ọ̀rọ̀ àlá láti mọ bí àlá ṣe tó Abu Hurairah radiyallahu anhu ànábì ní Abu Hurairah ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam olóhùn gbọ́tí ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ báyìí pé lam yabqa min an-nubuwwa illa al-mubashirat ó ní kò sí nǹkan kan tó ṣẹ́kù mọ́ níbi ìjà ànábì ọlọ́run ẹnìkan ò lè jáde nínú mùsùlùmí ó ní èmi prophet rèé èmi prophet inú mùsùlùmí o kò sí ń tọ̀hún anábìrin kò ṣẹ́kù kò ṣẹ́kù mọ́ lẹ́yìn tòun ilé alùmọ́ba shirod àyàfà àwọn nǹkan ìdùnnú àwọn ìdùnnú kí làwọn ìdùnnú yẹn wọ́n bí anábì sallallahu alaihi wasallam ike wọ́n mẹ́lì mọ́ba shirod kọ́ọ̀lù wọ́n mẹ́lì mọ́ba shirod kí ni jẹ́ ìkan ìdùnnú tí wọ́n wá fáwọn èèyàn kọ́ọ̀lù anábì ní arru'ya as-saliha àwọn náà ni àwọn aláàárẹ̀ tíyẹn bá ńlá so bí nìlá so tó bá di ní ọjọ́ mẹ́jọ àtúmọ̀ kọ̀ǹtínú bọ̀ bóyá ta bá rí àwọn kọ̀ọ̀kan tó bá ní ìbéèrè bóyá lórí ọ̀rọ̀ tí mo sọ yìí nàbí lórí ọ̀rọ̀ mi so lórí ọ̀rọ̀ tí mo sọ àbí lórí ọ̀rọ̀ mi àmọ́ kí n yẹ ọ̀rọ̀ kankan tó lọ ẹ wo ọ̀rọ̀ anábì Yusuf tí mo sọ yẹn wípé àwọn bàbá rẹ̀ àti màmá rẹ̀ àti àwọn ọmọ ìyá rẹ̀ àtàwọn bàbá rẹ̀ wọ́n forí kanlẹ̀ fún un so àbí pé wọ́n ṣe sùjúdù fún un olúwọ́n ọba ló pa wọ́n láṣẹ bẹ́ẹ̀ o tó bákan náà sojúdù tẹ̀híyà ni o kí kí wọ́n fi kí wọ́n fi gbé ọ̀gá fún un ni o àmọ́ láyé tànẹ́bí sallallahu alaihi wasallam tàtà nàbí wá dé ànẹ́bí ti ta gbogbo ẹ̀rẹ́ yányán pé á àti sojúdù tẹ̀híyà àti sojúdù ìbádà haqqun lillah ẹ̀tọ́ tọ́lọ́hùn ni tó a kìí ṣe fún ẹ̀dá kankan tó àwọn kankan tí ń pè wọlé tó ẹ jẹ́ kí n gbé kọ́ọ̀lù yìí. naam. aleykum salaam náà mi káàbọ̀. wọ́n ní ẹjọ́ tí ọba lọ́la pé bóyá ẹ̀ṣẹ̀ tó kú náà mọ̀ lálàá pé ìyá rí wọ́n jọ ń sọ̀rọ̀. Hmm. ní kí ló ń ṣe àbí tó kò ní dọ́kàn dọ́kàn ní ṣe náà ni pé tó wá pé bá jẹ́ pé ó jẹ́ òrù ló bá dá báyà sọ̀nàbì ní kéèyàn ó ṣàlàyé àkéyọ̀ bẹ́ẹ̀ lọ́hùn pé ah ọlọ́run mọ́tà sọ mi irú nǹkan tí mo rí yìí o lórí pé pé bó ṣe rí ẹni yẹn rẹ̀ dùn ni So, ọkàn bẹ́ẹ̀ lọ́hùn pé tọ́ ní mo rí yìí kọ́lọ́hùn kójú kó dáa fún kójú kó rí bẹ́ẹ̀ fẹ́ mi yìí zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one so ṣé o ti yé báwọn bí ọ̀rọ̀ aláṣẹ rí nìyẹn náà yẹn bá lálàá ní títí kú náà maaleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹ káwọ́. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ aláàbí ẹ̀ ń sọ. kí ó ba àwùjọ jẹ́ ó dà pé kí ó mọ àwọn tó lè kọ́ ọ̀dà bẹ̀rẹ̀ náà. bẹ́ẹ̀ni ó ní ipa lánlá mẹ́ta. bẹ́ẹ̀ni. ìgbà tí ó tún wá wọ̀ yẹnyẹn àwọn àfáwà náà bá fẹ́ tẹ̀lé wọn. bẹ́ẹ̀ni. ó jẹ́ ti ọgbẹ ìṣẹjú ẹ bá ńlá ikú ìkọlé arábìnrin wọn ti kó wa lábàáyàn. Mm. ìdàkùn owó wà ní afẹ́ ṣe ń bẹ àkọ́kọ́ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì máa fẹ́ bẹ́ẹ̀ sì pé ǹjẹ́ èèyàn lè láàlá tí ó máa já sí pé yóò máa tọ́ka sí nǹkan mi tó wá fẹ́ ṣe lọ ṣé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ṣé èèyàn hmm. lè la àti ní ojú tẹ̀ báyìí ti pé ọlọ́run lè láwọn èso lè pọ̀ hmm. ìyẹn tó yá jẹ́ hmm. eh, ìtọ́sọ́nà. Eh, bẹ́ẹ̀ni bismillah máa débẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba sínú ẹ̀rí àwọn akẹ́kọ̀ọ́ tí mo ra sokọ́ náà nìyẹn so èèyàn máa ń lálà so àná mo sọ fún yín pé kì í wá ṣe gbogbo àlá rẹ ló ti wá sọ pé gbogbo àlá tèmi máa ń fẹ́ ni o so ọlọ́wọ́n máa fi ṣàmìyàn lẹ́kọ̀ọ̀kan máa fi ṣàmìyàn so tó pé ọ̀ lálà báyìí ó sì padà rí pé nǹkan yẹn náà ló padà wá ṣẹlẹ̀ gangan but mọ́ sọ di pé tí n bá ti lálà báyìí ha àbúrò ọ̀sẹ̀lẹ̀ nù àbí dáadọ́ ọ̀sẹ̀lẹ̀ nù ńlá ọ̀gbọ́dọ̀ sọ di bẹ́ẹ̀ o so ìfẹ́ wà ń bẹ̀rẹ̀ náà ẹ káwọ̀ alhamdulillah àbúrò anáà náà lẹ káàbọ̀ òkè a ní ìṣẹ́jú kan ẹ̀wọ̀ ṣe gírí ìṣẹ́jú kan ló kù. nam. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. mo ti ṣàlàyé eléyìí òun náà ní ìfẹ̀yìn ò sí lórí kọ́ọ̀lù ni mo ṣàlàyé mo ṣàlàyé ṣàlàyé fún mi ní ànábì wa sallallahu alaihi wasallam òun ti ní ká máa ń ṣe bẹ́ẹ̀ náà náà lọ́fà so bisimilah fún àtàwọn pẹ̀lú pèsè yín ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine abdulfatah sọ̀rọ̀ lórí lágbèrè kan salamu alaykum wa rahmatulahi wa barakatuh.